ẹ kẹ́mọ̀ padà sórí ètò wa ètò yín ògo ìgbàlà náà ṣì ni ètò tẹ́ ń gbádùn lọ́wọ́lọ́wọ́ lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín you know gist partner yín Fowóṣadé Adéfẹ̀nwá àkórí tá fi ń bá a sọ̀rọ̀ lẹ́nu òun náà ni má bẹ̀rù ẹ̀yin náà rí pé ọ̀rọ̀ yẹn ń jáde àṣẹ́dẹ̀ ń tẹ̀lé mo sọ fún yín síwájú mo ní ká tó ń dórí ètò Ògo Ìgbàlà lẹ́ni mo ní ọlọ́run àwọn bàbá wa Ọlálékan Láfárè mo ló ti wà ní kálẹ̀ ó dẹ̀ ti bẹ̀rẹ̀ ogun káwa gan tó bẹ̀rẹ̀ lórúkọ jésù kristi gbogbo ọ̀rọ̀ àṣẹ tó ti sọ sáyé yín eléyìí tí wọ́n ti sọ sáyé tèmi náà tá a dẹ̀ ti fi ìgbàgbọ́ ṣàmì lórúkọ jésù kristi kò ní tàsé wa bàbá wa ó yá ẹ̀já tẹ̀síwájú. ẹ káàbọ̀ padà ẹ̀yin ọmọ ọlọ́run ohun tí à ń sọ ni wípé má bẹ̀rù ẹ̀rù kì í ṣe ti ọlọ́run gbogbo ẹ̀dá tó bá gbénú ẹ̀rù wọn kì í rí oore ọ̀fẹ́ jẹ bí o bá fẹ́ dìde láyé o nílò láti bẹ̀rù hmm. bí o bá fẹ́ jẹ́ èèyàn láyé o nílò láti bẹ̀rù ohun kan tó o gbọ́dọ̀ ṣe ni wípé fi ọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé hmm. ẹni tó bá ti fi ọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé kì í jogún òfò hmm. ohun kẹfà tí mo fẹ́ sọ ni wípé ọlọ́run yìí wà pẹ̀lú wa. ọlọ́run yìí wà pẹ̀lú wa. kò fi wá sílẹ̀ ní ìgbà kankan ó dẹ̀ lóun máa wà pẹ̀lú wa títí ayérayé ni Matthew twenty eight verse twenty Matthew. Bẹ́ẹ̀ni. Orí kejìdínní ogún. Ẹ twenty eight. Orí kejìdínní ọgbọ̀n. Ọgbọ̀n yes. Láti ẹsẹ̀ ogún. twenty yes. Kì í fi wá sílẹ̀. Hmm. Ó lóun máa wà pẹ̀lú wa títí ayérayé ni. Kí ẹ máa kọ́ wọn láti máa kíyèsí ohun gbogbo. Kí ẹ máa kọ́ wọn láti máa kíyèsí ohun gbogbo ohunkóhun tí mo pa láṣẹ fún yín. ohunkóhun tí mo pa láṣẹ fún yín. ẹ sì kíyèsí. ẹ sì kíyèsí. èmi wà pẹ̀lú yín nígbà gbogbo. èmi wà pẹ̀lú yín nígbà gbogbo. títí tó fi dé òpin àyè. títí tó fi dé òpin yẹn ni wípé àti ọjọ́ tá ti bí ọ sáyé tó o bá ti fọlọ́run ṣègbẹ́kẹ̀lé ó wà pẹ̀lú ẹ títí di ọjọ́ òpin hmm. ọ̀rọ̀ àṣẹ jáde lórúkọ jésù gbogbo ẹni tó rà mí ṣe ọwọ́ ibi tó di ẹ lọ́nà lórúkọ jésù ọwọ́ yẹn kò gbiná sọ. àmì lórúkọ jésù kristi báwo ló ṣe máa lé ẹ̀mí ẹ̀rù jáde hmm. pátápátá hmm. ìyẹn ni a máa wá fi lọ bá Ọlọ́run yìí ní olúwa psalm one twenty one. ṣé nǹkan tẹ̀ ń sọ ni wípé èèyàn tó bá ń bẹ̀rù ẹ̀mí ẹ̀rù ló wọnú ayé rẹ̀. bẹ́ẹ̀ni ẹ̀mí ni ẹ̀rù hmm. ẹ̀rù kì í ṣe ojú lásán ẹ̀mí ni nítorí náà bíbélì ti ọlọ́run kò fún wa ní ẹ̀mí ẹ̀rù bí kò ṣe ti agbára ti ìfẹ́ àti ti ìgboyà ìpè ìpè ìpè ìpè psalmist Hmm. He has not given us the spirit of fear, but of power, of love, and of sound mind. Hmm. Bẹ́ẹ̀ni, ẹ̀mí agbára, hmm. ẹ̀mí tó pé, hmm. ẹ̀mí tó wó jẹ́ ká wà lálàáfíà, òun lẹ̀mí Ọlọ́run. Ẹ̀mí Ọlọ́run kì í ṣẹ̀mí ẹ̀rù. So Psalm 1:21, twenty one láti orí kìíní. Gbogbo ẹ̀dá a máa wò ẹ wo bí bí ènìyàn bá fẹ́ jalè, a ọwọ́ ọ̀tún. Bí ènìyàn bá fẹ́ jalè, a ọwọ́ òsì. Bí ènìyàn bá fẹ́ jalè, a wọ iwájú bí ènìyàn bá fẹ́ jalè àwọ̀ ẹ̀yìn ṣùgbọ́n á gbàgbé láti wòkè hmm. bí gbogbo wa bá gbé ojú sókè ẹ gbọ́ mi sà bẹ́ẹ̀rù yóò fi ayé wa sílẹ̀ hmm. psalm one twenty one point verse one. èmi yóò dojú mi sórí òkè wọn ni. yes èmi yóò dojú mi sí òkè wọn ni. níbo ni ìrànlọ́wọ́ mi yóò ha ti wá. ibo ni ìrànlọ́wọ́ mi yóò ha ti wá. ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ olúwa wá. ìrànlọ́wọ́ èmi ọlálẹ́kọ̀ọ́ mustapha ọlọ́fàdé yóò ti ọwọ́ ọlọ́run wá. ìrànlọ́wọ́ èmi náà fọwọ́ṣadé adéfẹ́wá yóò ti ọwọ́ ọlọ́run wá. ìwọ náà sọ bẹ́ẹ̀ ìwọ náà sọ bẹ́ẹ̀. kó má bàa kọjá àmì sọ o. bẹ́ẹ̀ni ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ Èdùmàrè wá. tí ó dán o ọ̀run òun ayé. ó dá ọ̀run wọ ọ̀run àti ayé. òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ mi kí ó yẹ̀. òun ni kì í jẹ́ kí ẹsẹ̀ ènìyàn kó yẹ̀ ẹni tí ń kan ọmọ kì yóò tògbé. ẹ̀jẹ̀ súpà kàtàrú àgbàkàtàìdà gbogbo májẹ̀mú ibi gbogbo májẹ̀mú ibi gbogbo májẹ̀mú ibi gbogbo májẹ̀mú ibi tó bá yẹ rẹ fira tó bá ṣàmì lórúkọ jésù ẹ̀jẹ̀ jésù gbẹ̀mí. àmì lórúkọ jésù kristi. ẹni tí pa mí mọ́ kì í ṣe kí ni. kì í tògbé. sọgbọ́n tí bíbélì wí ẹni tó pa mí mọ́ kì í sùn kì í tògbé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 ìpàkọ́ wa mọ́. olúwa yóò pa àlọ́ àti àbọ̀ wa. olúwa yóò pa àlọ́ àti àbọ̀ wa mọ́. láti ìgbà yìí lọ. láti ìgbà yìí lọ. àti títí láì. àti títí lála ọ̀rọ̀ àṣẹ jáde. jésù kristi. gbogbo ọjọ́ tó kù tó fẹ́ lò lórí ilé ayé. lórúkọ jésù kristi. gbogbo ọjọ́ tó kù tó fẹ́ lò lórí ilé ayé. lórúkọ jésù kristi. gbogbo ọjọ́ tó kù tó fẹ́ lò lórí ilé ayé. lórúkọ jésù kristi. àmì lórúkọ jésù. àmì rí bí. àmì lórúkọ jésù. àmì lórúkọ jésù. àmì lórúkọ jésù. àmì. àṣẹ jáde lórúkọ olúwa ẹni tí pa israẹli mọ́ kì í sùn kì í tọgbẹ gbogbo àwọn ibi tó ń fa ọ̀nà jẹ gbogbo àwọn ibi tó ń da ìrìn àjò ẹrú gbogbo àwọn ibi tó ń da ilé ẹrú gbogbo àwọn ibi tó ń da iṣẹ́ ẹrú gbogbo àwọn ibi tó ń da ìgbéyàwó ẹrú lórúkọ jésù ọ̀run bá wọn. àmì lórúkọ jésù kristi. ó máa rí ọ̀nà àbáyọ. àmì lórúkọ jésù. wọ́n náà yí twenty eight twenty nine thirty oṣù kẹfà tá a wà nínú ẹ̀yìn ni o. gbogbo ọjọ́ mẹ́ta kẹta tó parí oṣù. oṣù kọ̀ọ̀kan. bẹ́ẹ̀ni holy ghost and power night hmm. àṣálẹ̀ mi mímọ́ àti agbára hmm. twenty eight twenty nine thirty eleven pm to three am. aago mọ́kànlá alẹ́ títí di aago mẹ́ta òru. ìṣọ́ òru ni ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta hmm. ìṣọ́ òru ni bíkíbi tó bá ti ń bọ̀ tó bá ti dé bága sọ fún ọlọ́kadà tó bá ń drive ní kó lead yẹ tó ń lọ sí heritage estate ní àkúté ibikíbi tó bá ti bọ̀ tó bá ti dé pẹ́ẹ́ sinima wọ mọ́tò àkúté bọ́lẹ̀ ní ìmọ́lẹ̀ ayọ̀ kọ̀ cross títì kò wọnú estate yẹn wà á ti máa ráwọn èèyàn tó ń wọlé wà á ti máa ráwọn mọ́tò tó ń wọlé. kẹ́ ẹ bèrè orúkọ ìjọ yẹn bá a sọ orúkọ ìjọ yẹn fún wọn. orúkọ ìjọ yẹn ni Day Spring Heritage Christian Church of God Day Spring Heritage Christian, Christian Church of God twenty seven stroke twenty nine For fọlọ́run ṣọ́ ìbíkúnlé street Heritage Estate. Hmm. The Spring Heritage Christian Church of God, 27 stroke 29, Fọlọ́run Ṣọ́ Ìbíkúnlé Street, Heritage Estate. Fún orí ọ̀fẹ́ fún ẹ̀yin tẹ́ ń wo program lọ́wọ́, màá gbàdúrà fún just one thousand people. Èèyàn Èèyàn hmm, one thousand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 lórúkọ jésù. gbogbo jiyàn lórúkọ jésù kò ní rí ìlú wa. àmì lórúkọ jésù. gbogbo yín tẹ̀ ń ṣàmì abiyamọ àti ọkọ àti aya ẹ ò ní ṣọ̀fọ̀. àmì lórúkọ jésù. ẹ ò ní fọmọ gbè. àmì lórúkọ jésù. àmì lórúkọ jésù. àmì jésù. ẹ ò ní sàyàmù. àmì. ọ̀rọ̀ jáde ẹni pé má jẹun afẹ́fẹ́ tó lànà sí etí òkú gbogbo ọ̀nà tó ti dí mọ́ ẹ̀yin oníṣẹ́ ọwọ́ ẹ̀yin olókòwò lórúkọ jésù ọ̀nà yín kò là. àmì jésù. lórúkọ jésù ọ̀nà yín kò là. àmì jésù. lórúkọ jésù ọ̀nà yín kò là. àmì jésù. kọ́lá wàhálà fún àlàáfíà fọwọ́ sábẹ́ o máa rí àánú wàá rí ìrànwọ́ ọlọ́run bẹ́ẹ̀ ló máa rí o aṣọ orúgùn èjìdì ọ̀run di kò lè yí padà ó ti rí bẹ́ẹ̀ jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. àlàáfíà. bàbá ní olúwa mo fẹ́ béèrè nǹkan kan ó ní nǹkan kan tẹ̀ sọ́lẹ̀ pé nǹkan tó máa ń mú kéèyàn kó bẹ̀rù o hmm. wípé odidi ẹ̀mí ni. ẹ̀mí ni bẹ́ẹ̀ ni kí ni nǹkan tó ṣokùnfà ẹ̀mí yẹn tó fi wọnú àgọ́ yẹn àti wípé ṣó lójú àgọ́ ara tí ẹ̀mí ìbẹ̀rù tó lè wọ̀. bẹ́ẹ̀ni ẹni tó bá wà tí ò bá ti ní ọ̀rọ̀ Ọlọ́run nínú hmm. bẹ́ẹ̀ni ẹ̀dákẹ́dá tó bá ń gbélé ayé tí ọ̀rọ̀ Ọlọ́run ò gbilẹ̀ nínú ọkàn ẹ̀ ẹ̀mí ẹ̀rù aráyè wọbẹ̀. Hmm. ẹ mo fẹ́ ṣe àpẹẹrẹ kékeré kan ẹ̀mí kú sọ pé òun bọ̀ nínú ìlú kan hmm. ó lóun bọ̀ ní ọjọ́ kan ó ní ọjọ́ àbábẹ́ta òun bọ̀ nílùú yẹn òun dẹ̀ ń bọ̀ wá mú two hundred people. Hmm èèyàn igba bẹ́ẹ̀ ni ó ní igba èèyàn ló ń bọ̀ wá mú hmm. kí ẹ̀mí kú tó dé ní ọjọ́ àbámẹ́ta láti ọjọ́ ajé hmm. àwọn bíi five thousand people ti kú. nítorí ẹ̀mí ẹ̀rù. bẹ́ẹ̀ni hmm. ẹ̀rù a máa fi èèyàn sínú ìdè ẹ̀mí ni ó ẹ̀mí burúkú dẹ̀ ni a máa fi èèyàn sínú ìdè ẹ̀mí ẹ̀rù yìí ló wọ ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé five thousand ti kú kí ẹ̀mí kú tó dé nígbà tẹ́mi kú dé ó mú two hundred tó fẹ́ mú bó ṣe ń jáde lọ wọ́n dàdúró lẹ́nu gate wọ́n ní ẹ̀mí kú ò lè lọ two hundred ló ló fẹ́ mú five thousand two hundred ló mú ó lẹ́mí ẹ̀rù ló pa five thousand. òun kọ́ ló ń pa wọn o two hundred péré ló ń pa. Hmm, ní kú bá jàre wọn nítorí ẹ̀mí ẹ̀rù ẹ̀rù ò ní pa ọ́. mi jésù. ẹni bẹ́ẹ̀ fi ẹ̀rù pa ọ́ lórúkọ jésù ọ̀run gbàgbára lọ́wọ́. mi lórúkọ jésù. ó ti di ẹ̀mí ni ẹ̀mí ẹ̀rù hmm. ẹ̀mí tí ó bá dẹ̀ ti lọ́rọ̀ ọlọ́run ẹ̀mí ẹ̀rù á wọ̀ bẹ́ẹ̀ a jẹ́ pé ẹni tí ò bá ti ní ọ̀rọ̀ Ọlọ́run nínú tàbí yálà agbára ẹ̀mí mímọ́ ẹ̀mí ẹ̀rù máa wọnú àgọ́ ara wọn ẹ̀mí ẹ̀rù ó máa wọnú àgọ́ ara wọn. bẹ́ẹ̀ bá wá fẹ́ kọ́ńfàmù ẹ̀ ṣí bíbélì yìí sí John chapter six. ìwé Jòhánù yes John chapter six verse sixty three. ìwé Jòhánù. bẹ́ẹ̀ Jésù ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ Jésù alára ẹ̀ ló fọ̀hún òun ló sọ̀rọ̀ nítorí ẹ̀mí ẹ̀rù odidi ẹ̀mí ni odidi hmm. ẹ̀mí ni odidi ẹ̀mí lẹ̀mí ẹ̀rù. Jòhánù Jòhánù orí kẹfà sixty three John chapter six verse sixty three only the words that I speak to you they spirit and they life. Ọ̀rọ̀ tí mo sọ sínú ayé yín eh. ó ní ọ̀rọ̀ ẹ̀mí ni eh. àti ọ̀rọ̀ ìyè. Ìyè ẹ bá mi ṣí Jòhánù John chapter six verse sixty three mo fẹ́ ká kà fún àwọn ènìyàn kan gbọ́ Jòhánù orí kẹfà sixty three ó dídí ẹ̀mí ní ẹ̀mí ẹ̀rù ó hmm. gbọ́dọ̀ gbà láàyè òun lọ́lọ́run ṣe ní ká mú ìkórè yẹn má bẹ̀rù má bẹ̀rù má bẹ̀rù má bẹ̀rù. èmi ni ìsọnídìí ààyè ara kò ní èrè kan ara kò ní èrè kan ọ̀rọ̀ wọn ni tí mo sọ fún yín ọ̀rọ̀ wọn ni tí mo bá yín sọ tí mo sọ fún ẹ̀mí ni ẹ̀mí ni Iye sì ni iyè sì ni hmm. bí ẹ̀rù ṣe jẹ́ odidi ẹ̀mí bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ Ọlọ́run ṣe jẹ́ odidi ẹ̀mí. odidi ẹ̀mí èyí tó o bá ti gbà láyè ni o. ló máa ma ṣiṣẹ́ ló máa ma ṣàkóso ayé yẹn. bẹ́ẹ̀ni ìdàkejì ẹ̀rù dẹ hmm. ní ìgbàgbọ́ onígbà tó o bá ń bọ̀ lọ́jọ́ yẹn mú ìgbàgbọ́ ẹ dání hmm. má jẹ́ kẹ́nikẹ́ni ó fi ìgbàgbọ́ ẹ ṣeré. má gba iyèméjì láàyè má gba iyèméjì láàyè hmm. ní twenty seven twenty twenty nine yẹn tó o bá ti bọ̀ di ìgbàgbọ́ mú. ìgbàgbọ́. ẹni tí o bá ti nígbàgbọ́ wọ́n máa ń kú sínú ẹ̀rù ẹ̀rù máa ń borí wọn. wọ́n máa ń kú sínú ogun. bẹ́ẹ̀ ni ogun ẹ̀rù ẹ̀rù ò ní borí ọ. àmín lórúkọ jésù ẹ̀mí ẹ̀rù ò ní borí ẹ. àmín jésù. wàhálà ló gbà. àmín jésù lórúkọ jésù kristi gbogbo èrè tí wọ́n ti sún fún wa àmọ́ wa ẹ mọ̀ pé mo sọ nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ mo lé mi kọ́ lọ́lọ́run pé mo ní bàbá àwọn lọ́lọ́run pé ẹ rí bí gbogbo ọ̀rọ̀ yẹn ṣe ń jáde táṣẹ́ dẹ̀ ń tẹ̀lé kódà wa tá wà nílé agọ́dọ̀ ń bí àwa náà rí i pé nítòótọ́ ẹ̀mí mímọ́ olúwa ọlọ́run Ísírẹ́lì ó wà láàyè ó ń jọba ó dẹ̀ ń ṣiṣẹ́ ìyanu lórúkọ Jésù Kristi ẹ̀mí mímọ́ ọlọ́run alààyè kò ní fi yín sílẹ̀ a máa tẹ̀síwájú pẹ̀lú àkórí yẹn má bẹ̀rù ó yá ẹja lọ.